Agbara mbẹ bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ, ee, agbara mbẹ bẹ. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Kò s'agbára tó dàbí ti Jesu rárá rárá. Kò sí agbára tó dàbí ti Baba ògo. Kò agbára tó dàbí ti Jésù mi, agbára, agbára, agbára tó já agbára lọ. Gbogbo agbára tó ń ṣògo lórí ayé mi, gbogbo agbára tó ń bá agbára Ọlọ́run wọ ìyà, tó ń bá agbára Ọlọ́run jìjàkadì lórí ayé mi, ó yá ẹ máa tẹríba. Lórúkọ Jésù ẹ máa tẹríba. Orúkọ Jésù ẹ máa tẹríba, lórúkọ ẹ̀jẹ̀ Jésù ẹ máa tẹríba. Mo pariwo ẹ̀jẹ̀ Jésù, ẹjẹ Jésù, ẹ̀jẹ̀ Jésù. Wá wẹ̀ mí, wẹ̀ mí, wá wẹ̀ wá Jésù, ẹjẹ Jésù. Lórúkọ Jésù gbogbo agbára ikoko, gbogbo agbára àwọn ẹnibi tó mi ta lórúkọ Jésù. mo sọ ẹ́ di aláìlágbára lórúkọ jésù mo sọ ẹ́ di aláìlágbára gbogbo agbára tó ń ṣògo lórí ayé mi gbogbo agbára tó ń ṣògo lórí ayé mi lórúkọ jésù mo sọ ẹ́ di aláìlágbára lórúkọ jésù mo sọ ẹ́ di aláìlágbára gbogbo agbára tó dúró ní koríta ìṣeré mi tó ní pé mi ò ní jù báyìí lọ lórúkọ jésù ẹ máa wólẹ̀ lórúkọ jésù ẹ máa wólẹ̀ Lórúkọ Jésù ẹ máa tẹríba fún agbára ọlọrun Lórúkọ Jésù ẹ máa wólẹ̀. Ẹ jẹ́ kí n rí ọ̀nà lọ. Ẹ jẹ kí n kọjá. Ẹ jẹ kí n jù báyìí lọ. Lórúkọ Jésù. Gbogbo agbára tó dúró ní koríta ìṣeré mi, tó ní pé mi ò ní jù báyìí lọ, tó ní pé mi ò ní jù báyìí lọ. Lórúkọ Jésù mo sọ ẹ́ di aláìlágbára lórí ayé mi. Lórúkọ Jésù mo sọ ẹ́ di aláìlágbára lórí ayé mi. Lórúkọ Jésù mo sọ ẹ́ di aláìlágbára lórí ayé mi. gbogbo agbára, gbogbo agbára tó ní pé mi ò ní, mi ò ní gbòòrò, tó ní pé mi ò ní ga ju báyìí lọ. Lórúkọ Jésù, mo sọ ọ́ di aláìlágbára lórí ayé mi. Gbogbo agbára tó ní pé àwọn ọmọ mi ò ní ga, lórúkọ Jésù ẹ tẹríba. Lórúkọ Jésù mo sọ ọ́ di aláìlágbára. Gbogbo agbára tó ní pé ilé mi máa dàrú, lórúkọ Jésù mo pa yin lẹ́nu mọ́. Lórúkọ Jésù mo pa yin lẹ́nu mọ́. Gbogbo agbára tónípé mi ò ní rọ́nà lọ lórúkọ Jésù mo paá yín lẹ́nu mọ́. Gbogbo agbára tónípé báyìí ni mo máa ṣe wà títí títí títí títí títí títí títí mo máa fi kú lórúkọ Jésù mo paá yín lẹ́nu mọ́. Lórúkọ Jésù mo sọ yín di aláìlágbára. Gbogbo agbára níbi gíga gbogbo tónípé ẹ̀yìn ni màá máa lọ lórúkọ Jésù mo paá yín lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ gbogbo agbára gbogbo agbára agbára láti ìdílé bàbá mi agbára láti ìdílé ìyá mi tó ní pé mo máa ma ṣẹ́rú lábẹ́ èèyàn ni títí títí à ah, lórúkọ Jésù lórúkọ Jésù mo pa yín lẹ́nu mọ́ Mo sọ yín di aláìlágbára. Gbogbo ìmọ̀ ọ̀tá lórí ayé mi ó dòfo. Gbogbo ìmọ̀, gbogbo ìmọ̀ yín ó dòfo. Gbogbo ìmọ̀ yín ó dòfo. Ẹ̀yin agbára-kágbára, ẹ̀yin agbára-kágbára ní bàbá, ní ìyá, lórúkọ Jésù. Agbára yín dòfo lórí ayé mi. Agbára yín fẹ́ẹ̀tẹ̀ lórí orúkọ pariwo ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù. Wàá wẹ̀ mí. Ẹ̀jẹ̀ Jésù wá wẹ̀ mí, wá wẹ̀ mí. Gbogbo ọwọ́kọ́wọ́ kó lè wà lára mi. Ọwọ́kọ́wọ́ ọwọ́ ọwọ́ ọwọ́kọ́wọ́ kó lè wà lára mi. Ọwọ́kọ́wọ́ tó lè wà lára mi lórúkọ ẹ̀jẹ̀ Jésù máa wẹ̀ dànù. Ẹ̀jẹ̀ Jésù máa wẹ̀ dànù gbogbo àmì, àmì, àmì, àmì promise and fail, àmì ojú kan, àmì, ẹ́, kí èèyàn máa, kí èèyàn máa padà sẹ́yìn, kí èèyàn máa bá, kí èèyàn wà ní, kí èèyàn wà lójú kan, kí èèyàn máa padà sẹ́yìn lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù wá wẹ̀ dànù. wa wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù wá wẹ̀ dànù aṣáájú kọ wípé tí a ó a ń béèrè ní orúkọ o gbogbo agbára òkùnkùn tó ń ṣògo lórí ayé mi Olúwa bàájẹ́ Olúwa bàájẹ́ Olúwa bàájẹ́ lọ ìyanu ṣínà fún mi Gbogbo ìlẹ̀kùn tí a ti tì mọ́ mi lórúkọ Jesu ẹ máa sí, lórúkọ Jesu ẹ máa sí. Gbogbo ìlẹ̀kùn tí a ti tì mọ́ mi lórúkọ Jesu ẹ máa sí, lórúkọ Jesu ẹ máa sí, lórúkọ Jesu ẹ máa sí. Gbogbo ìlẹ̀kùn tí a ti tì mọ́ mi lórúkọ Jesu ẹ máa sí, lórúkọ Jesu ẹ máa sí. Mo di alágbára nínú Jesu Kristi, mo di alágbára nínú Jesu Kristi, mo di látòní lọ mo di alágbára nínú Jesu Kristi. Ohun gbogbo tí mo bá sọ ó di àṣẹ. Ohun gbogbo tí mo bá pè yóò dá mi lóhùn lórúkọ Jesu, lórúkọ Jesu. Ephrata, ìwọ ilẹ̀kùn si ìwọ ilẹ̀kùn ṣí ilẹ̀kùn ìgbéga mi ó yá ṣí lórúkọ Jésù ilẹ̀kùn ìtẹ̀síwájú mi ó yá ṣí lórúkọ Jésù ilẹ̀kùn ìgbéga mi ó yá ṣí lórúkọ Jésù ilẹ̀kùn ìtẹ̀síwájú mi ó yá ṣí lórúkọ Jésù ilẹ̀kùn àánú mi ó yá ṣí lórúkọ Jésù lórúkọ Jésù ilẹ̀kùn àánú ṣí fún mi ilẹ̀kùn ìgbéga ṣí fún mi ilẹ̀kùn àánú ṣí fún mi ilẹ̀kùn ìgbéga ṣí fún mi lórúkọ Jésù Gbogbo agbára, gbogbo agbára, gbogbo agbára, fekin tó fẹ́ kí n wà lójúkan, ó yẹ máa tẹríba fórúkọ Jésù. Ẹ máa tẹríba fórúkọ Jésù. Agbára, agbárakágbára, agbárakágbára tó fẹ́ kí n máa tọrọ jẹ, agbárakágbára tó fẹ́, fẹ́ kí n Mo sọ di aláìlágbára lórí ayé mi. Mo gba àánú. Mo rí àánú gbà, mo rí àánú gbà. Ìlẹ̀kùn ìgbéga sí fún mi, ìlẹ̀kùn ìtẹ̀síwájú sí fún mi. Mi ò tún wà bákan náà mọ́. Mo lọ láti ògo dé ògo. Mo rí ìgbéga, mo rí àánú, mo rí ayọ̀, mo rí àlàáfíà lórúkọ Jésù.